إن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله مرت الأيام وتكلمنا عن أشياء وفصلنا لكم وشرحنا لكم حديث أبي عبد الرحمن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس فصلنا لكم الكلام بمثل علق بشهادتين وبالصلاة وبالصيام وبالحج الحمد لله على ذلك فأعط بعون الله في هذا العام المبارك نفتتح سلسلة أخرى بأول الرحمن يتعلق بأعمال القلوب كما عرفتم أن الأعمال إلى قسمين أعمال القلوب وأعمال الجوارح لكن العلماء عليهم رحمة الله كانوا يقولون أعمال القلوب أساس لأعمال الجوارح ولذلك بعون الرحمن في هذا العام لا نخرج مما يتعلق بأعمال القلوب لماذا؟ لما وجدنا من حديث أبي عبد الله نخات بن بشير رضي الله عنه وارضاه كما أخرجه الإمام البخاري في صحيحيهما قال في آخر هذا الحديث ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فقدت فقد الجسد كله ألا وهي القلب فبأمر من الله ندخل بما تعلق بالقلوب وسنبين لكم أشياء بعون الرحمن من أعمال القلوب وإن شاء الله اليوم نفتتح بالتمهيد وأساس كل شيء في القلوب ألا وهي الإخلاص عباد الله أين أنتم والإخلاص أين الإخلاص من أعمالكم أين الإخلاص من صلواتكم أين الإخلاص من حجكم ومن صيامكم عباد الله كبر فيكم العباد لكن قل منكم المخلصين المخلصين عباد الله أنا عرفت أن الله سبحانه وتعالى ميز بين المؤمنين والمنافقين بماذا؟ بالإخلاص كثر المصلون الناس يصلون ويصومون ويفعلون ويفعلون لكن الله سبحانه وتعالى يتقبل ممن ممن يفعل ذلك ابتغاء لوجه الله قال تبارك وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة عباد الله أخلصوا أعمالكم من الشرك والرياء ومن جميع ومن جميع أمراض القلوب واعلموا أن ربكم سبحانه وتعالى يقول في قوله تعالى إن في ذلك لذكرى لمن كان له قلب الآية عباد الله صح عن رسولكم صلى الله عليه وسلم من قصة كلمة فيه ما فيه من العجائب وفيما فيه من الورع والخشية لمن كان له قلب جاء بإسناد صحيح إن الإمام مسلم الله تعالى وبإسناد صحيح أيضا إن الإمام الترمذي رحم الله الجميع عن رجلا يقال له شفي بن الداعم رضي الله عنه وارضاه دخل المدينة يوم من الأيام فرأى رجلا اجتمع عليه ناس فسأله من هذا؟ قالوا أبو هريرة رضي الله عنه قال فدنيت حتى جلست بين يديه أي حتى جلس شفي بين يدي أبي هريرة رضي الله عنه وهو يتكلم فلما سكت أبو هريرة رضي الله عنه وارضاه قال قال قلت له يا أبا هريرة حدثني حديثا سمعته أو حدثت حدثته رسول الله صلى الله عليه وسلم وعقلته وعلمته سبحان الله ماذا قال أبو هريرة رضي الله عنه قال أفعل أحدثك حديثا حدث به رسول الله صلى الله عليه وسلم ما بيني وبينه أحد فنشر فنشر أبو هريرة نشرة ثم أفاقه فقال أفعل حديثا حدث به رسول الله صلى الله عليه وسلم في هذا البيت ليس بيني وبين واحد ثم نشر نشرة أخرى فلما أفاق قال أفعل أحدثك حديثا حدث به رسول الله صلى الله عليه وسلم ثم نشر مرة ثالثة وفي بعض الروايات نشر مرة رابعة فقال أفعل أفعل حديثا أحدثك حديثا حدث به رسول الله صلى الله عليه وسلم فقال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث أول ما يقضي الله به يوم القيامة أمور ثلاثة منكم منهم القارب والمتصدق والغازي فكلهم إن شاء الله يسحب على وجوههم إلى النار جهنم فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة أولئك ثلاثة أولهم من تسعر بهم النار يوم القيامة والعياذ بالله عباد الله فأخلصوا أعمالكم من الشرك والرياء وأخلصوا أعمالكم لوجوه الله عز وجل فإن الله سبحانه وتعالى لم يقبل من الأعمال إلا ما كان خالصا صوابا نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا جميعا من المخلصين المخلصين أقول فرق سؤال مسلم أسرع لكم أكبر النبي صلى الله عليه وسلم ọlọ́mọdé tí alẹ́ gbòkè àti ìbá nàbí rẹ̀ àti àwọn sàhábà àti gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ ànábi sallallahu alaihi wasallam títí ló fi jáde kìyàmà ẹ̀rí sọ̀rọ̀ àtọ̀tọ̀ ó sì lọ sọ̀rọ̀ yá kọ́ni kọ́kọ́ lọ. àwọn ará ti bá Allah subhanahu wa ta'ala ní kọ̀rọ̀ wa ní gbangba wa àti gbogbo ìsìnláyé wa pátá kájá kí bá Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ ó sì dùn ìfẹ́ wa dódó gbogbo ẹni tí Allah subhanahu wa ta'ala bá lè gbélé ìfẹ́ àwọn eléyìí ni wọ́n ni wọ́n mọ̀ ní ti pé ọlọ́ọ̀bá yóò kà wọ́n sílẹ̀ ní ìkẹ́ ilẹ̀ sọ́nà ọba ọ̀kẹ́ láyé mẹ́lẹ̀ ọ̀kẹ́ náà ọlọ́ọ̀ṣẹ́ ajé kan wọn. ní ọdún tó lọ ní ọdún àwọn mùsùlùmí ọjọ́ ayé jẹ́lá àti àwọn mùsùlùmí tá a fi ń ta ọjọ́ tá a fi ń ka àsìkò ìjọsìn wa a ṣàlàyé kúgbà wa òkú láàrin lórí hadith ẹ̀yọ̀ kan òun náà ni hadith Abdullahi wa Umar tọ́sọ níṣẹ́ àti sọ́lọ́ lọ́rọ̀ sọ́lá fún ìgbẹ́lẹ́ rẹ̀ pé wọ́n mọ ìsìlámù asàlàyé fáráwé tó wà bàjẹ́ díẹ̀ asọ nípa ṣàhàdẹ́yìn asọ kí ni nàbí rẹ̀ asọ nípa ìrọ̀rùn púpọ̀ bóòlù àti mọ́kí ọ̀run báwo dẹ̀ ni a lè mọ súnmọ́ àlọ́sùn hàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn ọjọ́ ìlànà rẹ̀ rárá eléyìí náà ó gba lọ síbi ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ kan lórí ẹ̀ akó nínú àbọ̀ síbi ọ̀rọ̀ hajj asàlàyé rẹ̀ díẹ̀ lórí sísílẹ̀ eléyìí ń bá wọn títí kí táàtù fún àwọn àwọn sẹ́ẹ̀bà láì lọ́wọ́ wájú ṣùgbọ́n bí àwọn rahman lọ́dún yìí kó tó bá wa ọfẹ́ sí sílẹ̀ mi ọfẹ́ sí àwọn kó bá kò ní ìtọ́jọ́ yìí pé alásopọ̀ ló náà mọ̀ wá jẹ́ káàpì ní àmàlù kòló wọn àmọ̀ràn ọ̀dọ́ra tá má ní iṣẹ́ ìjọsìn láyé méjì làwọn afá àkànṣe a ní ìtọ́jọ́ pé ọkàn láàbì ṣe a ní ìtọ́jọ́ pé ara láàbì ṣe ṣùgbọ́n àbá wa ní ewu làbàdún méjèèjì ṣé tọkàn lágbà ni àbí tara tara kájá wẹ̀ fọ́sọ́ subhanahu wa ta'ala káfí hajj fọ́sọ́ subhanahu wa ta'ala kákírun ṣé ìlàgbà ni àbí ìfọ́jọ́ pé iná ọkàn gan ọ̀já dìbò mẹ́ẹ̀ asọ́hùn tọ́wọ̀ lọ́wọ́ ààrẹ ọ̀tọ̀ lọ́lọ́tọ́lọ́lá àfíà ìgbà mi pé àbájú kòló iṣẹ́ ọ̀nlágbára ó sì sí lọ kẹ́yìn fàlà kò bá rí bẹ́ẹ̀ torí wípé kòló rẹ̀ foundation ìpìlẹ̀ tá a fẹ́ mọ iṣẹ́ àfarasílẹ̀ lórí gan tọkà yìí ọwọ́ àtìlẹ̀ láì nípìlẹ̀ típìlẹ̀ ní ọ̀pá ti dáa ìdẹ́yẹ̀ yọ kó rí ẹ̀ dáadáa ìlọ́pàá tó ń jẹ́ pé kútùbà wà bí àwọn rahman yọ máa lọ pẹ̀lú hadithu kan tí máa bọ̀ kọ́rí dáwà àti máa gbèsè àtàwọn ọmọ náà hadithu hadithu àbúwa abáàbùláì nàmọ́ ibùdó bashir lọ́wọ́ kọ́rí hadithu olùsọ̀lọ́mọ sọ́lọ́lá àlọ́ sọ́lá ń bá wa sọ̀rọ̀ kọ́ ní ala arábìnrin ẹgbẹ́ ọ wà ń nà fún ìjọba tó mọ̀kọ́ kọ́tẹ́ ń ara ekiri ẹ̀rọ kan ekiri kan kí ló fi pè ní mọ́kọ́kọ́ òun náà ní kọjá yìí pé yẹ̀mùtòwò lè ákìn mọ́rọ̀ ti ẹnu èèyàn lè gbà lẹ́ẹ̀kan lọ́dọ̀ tó yọ sọ ẹnu fi ìjọba tó ara ekiri kan bẹ nínú ara e Ị sọ́nà àjù tí ọlọ́run bá lè ní kọ́lọ́lá àfẹ́ lára ẹ̀ dákan sọ́nà àjù jẹ́ta o gbogbo tí n'i jáde nínú bụ àtàrà ẹni o yóò jẹ́ sọ́nà àbíà wọ́n ìdá fọ́sọ̀dà àmọ́ tí nǹkan ìbáyìí lè bàjẹ́ báyìí náà fọ́sọ̀dà jẹ́ta ló kojú gbogbo iná ọ̀fà tó jẹ́ pé bíi ayélujára láì sàárà ọ̀rọ̀ ọ̀kẹ́ iná ẹ̀ ní kútọ́ bu wa yóò mọ̀ dájú lérí láwọn àsìkò yìí kò sí sọ bíi àdàlà àmì wọn náà insha Allah ta'ala. ṣùgbọ́n kí la fẹ́ sọ nípa ọ̀kẹ́ ohun gẹ́gẹ́ ni wípé a rí àwọn èèyàn lóòótọ́ ìjọsìn pọ̀ nílùú àwọn èèyàn kírun wọ́n ń dá rẹ̀ àwọn tí lọ́ọ́ ájì wọ́n pọ̀ sí ṣùgbọ́n apàdà kẹfìn ìlú ọ̀jọ́ pé àwọn èèyàn ti lọ ìlú ọ̀jọ́ pé dígbà wọn bẹ́ẹ̀ lù ìlú ọ̀jọ́ pé tí ó ṣe hajj bẹ́ẹ̀ lù ọbẹ̀ lọ ọdọọdún làwọn èèyàn ti ṣe ojoojúmọ́ làwọn èèyàn ti bẹ́ẹ̀ sí lọ́wọ́ subhanahu wa ta'ala àti ìṣẹ̀kan ní ọba jẹ̀mọ́ wa la òṣìṣẹ́ ìtọ́n tí ó jẹ́ kójú wá ó ti di òun náà ní ọkàn wa ọkàn yìí àwọn ọmọ ọkọ lọgbà kí wọn wọn ní sẹ́yìn àkọ́kọ́ òun náà ní al-aql al-mudabbir li shu'un al-insan wọn ní sẹ́yìn àkọ́kọ́ sọ yìí pé tọ́ba lára àfẹ́ lára àfẹ́ yìí tí ọ̀bà náà àfi ara náà lè gbà mí òun náà ni ọba dá mẹ́wàá náà tọ́jà pé òun ní ń darí àlá náà rí ọmọ ìlú ṣe báyìí má ṣe báyìí lọ má lọ ìsín darí nǹkan yìí ọkàn ó sọ wà ní náà ara nìkan gbogbo tí wọ́n mọ̀ jáde nínú wà nínú ìjọsìn nínú ìṣesí náà ara yẹn àdé lẹ́yìn àwọn mọ̀ tó fi dẹ́pẹ́ àgbọ̀dọ̀ mẹ́kẹ́kọ̀ọ́ tó kún nípa rẹ̀ onígbà Allah subhanahu wa ta'ala ta ní sọ̀rọ̀ Qur'an yìí pé inna fi dhalika la dhikra liman kana lahu qalbun alábìgbò ń dá àtọ́kalẹ̀ yìí ọ̀sán lọ sọ̀rọ̀ bọ̀ ìsọ́tọ̀kọ̀ alábìgbò ń dá àtọ́kalẹ̀ yìí àwọn tí wọ́n lè ṣe làákàrè tí wọ́n lè ronú sí ọ̀rọ̀ yìí ni mẹ̀kẹ́ àdàlàwọ̀ pọ́tìbọ̀n òun náà àjẹ́ yín pé ìtẹ́ Allah subhanahu wa ta'ala ń sọ ní alákùnrin àti mọ̀dábìrì ṣùgbọ́n ní ìsáà ìtọ́nà ọba ń sọ ń bẹ̀rẹ̀ ní wípé ẹnì ọba ní ọkàn dáadáa ẹnì ọba jẹ́ wípé ẹ̀mí kẹ́ni ń kọ̀ọ̀tún ẹ̀ sọ́wọ́jẹ́ mìíràn ìní yóò máa gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ó sì máa sì mà nípa rẹ̀ tọ́yẹ. afọ àwọn tá a bá gbọ́ ọkàn yìí báyìí kí gẹ́ni sí àkọ́kọ́ tá a gbọ́dọ̀ sí lórí ọkàn wa táàbù máa rò wípé ọkàn wa yóò jẹ ọkàn dáadáa tí ó gbé wa túbọ̀ Allah subhanahu wa bẹ́ẹ̀ ni yóò jẹ ọkàn dáadáa tí yóò jẹ́ pé àti àwa àtòun àjọmọ̀lẹ̀ sí sí Allah subhanahu wa ta'ala torí pé nínú àkídà jama'a ni wípé ìgbádùn ní sàárè àti ìyá ní àti ara àtẹ̀mí ni wọ́n jọ gbádùn rẹ̀ ìyá ní wọ́n àti aya àtara àtẹ̀mí ìní wọ́n jọ faragbá àkídà tó lára àfihàn gẹ́lẹ́ bó ti jẹ́ kí Allah subhanahu wa ta'ala ó fún alákòjúwe láyé ń bì náà téèyàn bá sùn tó bá ńlá dáadáa lójú àlá rẹ̀ ẹ̀mí rẹ̀ ńlọ́lọ́ síbi àláhùn bára rẹ̀ nínú orí tọrẹ wà tó ti gbá tó náà wo tó jí Allah subhanahu wa ta'ala lè ní kó ní ṣòro ó lè ní ìlàpá wípé àràbíṣìwà ah, alágídímọ́lá àràbíṣìwà jí pépé bẹ́ẹ̀ lẹ́nu tó bá lọ́nà àpèkejì àwọn kan lójú oorun ni o ẹ̀sẹ̀fẹ́ náà ni o ó lè jùlọ bá pàdà rẹ̀ tàbí kára wú pé á nínú mọ́ra da olóhùn wá lónìí ìdá nínú sàárè ìgbádùn àti yá àtẹ̀mí àtàwọn ọ̀dọ̀gba

ọgbọ́dọ̀ máa jẹ́ ọ̀ọ́lì sọ́tẹ́ni wájú ńlá ọgbọ́dọ̀ máa jẹ́ pé ọlọ́run nìkan ni mò ń ṣe é fún jẹ́mọ́ olùkọ́ sọ lẹ́nu kò rọrùn láti fi wò pé gbogbo tí màmá ṣe pátá yóò tẹ̀lé Allah subhanahu wa ta'ala nìkan tán ní màmá fún ní nǹkan yẹn àwọn onímọ̀ ní kíkà sọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an ọlọ́run ni wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahu ad-din wọ́n ti kó sí ìkẹta apáyé láti àfikẹ́ ẹgbẹ́ jọ́sìn fún Allah Allah subhanahu wa ta'ala lẹ́ni tó ń sí àpò mẹ́sìn ní fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kùnàfà tẹ́ẹ̀fọ́ iṣẹ́ yín má pẹ́lẹ́gẹ́lẹ́ kó gbogbo rẹ̀ dọ̀bí lẹ́yìn ìgbà náà ẹ̀wá kírun lẹ́yìn ìgbà náà ẹ̀wá yẹn wà láàrin kàdé ìlọ́kọ̀ yìí má tẹ́ ẹ bá lè kó níṣẹ́ lẹ́sẹ̀ ẹsẹ̀ báyìí iná ni ẹ̀sìn lọ́la àti àlàbùsọ́lẹ̀ ẹ̀ka wípé àmọ́ràn kò ló àkùrà iṣẹ́ ẹ̀kọ́ kẹ̀ ó ní lápá àti iṣẹ́ ìtara lọ apayila apayila tẹ kẹ ẹsẹ kankan illa liyabudu lọra mọkulifu yawu diinu kunafa ọwọ ayẹsẹ múlò wa wàyò kí musala wàyò tu zaka wàdáàlì ka diinu lọkọjìmá ọkàn wa a ti ṣe lórí ìkìláàsù ti ṣe lórí rẹ àfọwọ àbẹyìn lọkọjìmá ọlọlọ tààlà ó ní nǹkan tẹ pẹlẹ ìkìláàsù òun náà ìfọwọ́sọ lè hàkì subhanahu wa ta'ala bil qasdi fi ta'ah wọ́n ní nǹkan tó lọ́gbọ́já ó sì àfọ̀mọ́ ẹsẹ̀ rẹ̀ fún ọlọ́run ọba nìkan sọ òun náà ni kéèyàn ó ṣe ọlọ́run ọba ní àṣọ nínú àjọ kéèyàn nígbà tí èèyàn bá fẹ́ ṣètò ọlọ́run kọjá yìí pé ọba ta ni ọkàn yẹn kò sí nǹkan mẹ́tò tó ń lú wúyẹ́ tó ju lọ. tó bá jẹ́ mú sífù ẹni tó jẹ́ yọ mà ní àlámọ̀rì tó gbé kéèyàn fẹ́ ṣe nǹkan tó fún nǹkan kan ọwọ́ jẹ́pẹ́ nípàdé ọkàn yẹn kò sí nǹkan kan ní nǹkan tó ju Allah subhanahu wa ta'ala lọ ṣùgbọ́n bó yìí náà ni ti retí ọlọ́run ìní dààmú lórí ẹ̀ nítorí wípé kò sí kan bó gbà nù sẹ́ àyàfi tó bá jẹ́ pé èyí ò àbọ̀lọ́run oṣù ọlọ́run subhanahu wa ta'ala ní láàrin ọ̀fìn kẹfìrì mi nàìjíríà hù ilà àmàlà àmàlà bí sọ́dọ̀ kan ti náwó màrúfin náwó ìsìlámì náà ìlànà wọ́n mi yẹ àdáyẹ̀lì kàbí tọ̀rọ̀ àmọ́rùbọ̀ ọ̀tìlá aṣáà ìfìlà ayà ọlọ́run ní iṣẹ́ tẹ bá àdìgẹ́ ṣe ẹ̀fẹ́ sọ́dákọ̀ ni ẹ̀fẹ́ tàkùsí lára àwọn ẹ̀rí ọlọ́run kò sóore kankan mẹ́ kò sóore tó lè èyí tẹ́ ẹ bá ṣe ìtọ́lá àlùmọ́tò àtìlá tẹ́ fi ń wá àánú ọlọ́run tẹ́ fi ń wá ìrọ̀ Allah subhanahu wa ta'ala ibà lọ́lọ́ ikhlas sísọ ọlọ́run bá ní àásù níbi àjọ ọkàn wa níbi ìtẹ̀lé tọ́lọ́ kálíbà bọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ tó tó ìlànà méjì sallallahu alaihi wa sallam àwọn ọjọ́ lẹ́yìn wọ́n dẹ́ sálẹ̀ nípa ọkùnrin kan adamadi fagorẹ́ ọkùnrin ọlọ́run lọ àníyàn àwọn onígbò bẹ̀rẹ̀ ọjà púpọ̀ lọ. ṣùgbọ́n nísàlẹ̀ àkàwọn lẹ́ẹ̀kejì náà tó lọ́nà fẹ́ ṣe o ṣùgbọ́n òun tún rẹ̀ gan ọbẹ̀ àrùndínmìnà àrùndínlónìyà òun tún rúbá fóun bá lọ sí ọ̀dọ̀ ọlọ́mọba yìí náà ó ṣe òbí ó ti ẹ̀ṣẹ̀ ṣe nǹkan kan náà kẹwàá nínú orí ayé àlẹ́bí kí n dájọ́ rẹ̀ ó ṣọ́ra ní láàájọ́rọ̀ láàbò láàájọ́rọ̀ láàbò ẹni tá sọ yìí ó lọ́ọ̀dì ẹ̀tọ́ lọ́rùn o bọ̀ ó tún wà nínú dáadáa náà òun tún lè rí nǹkan kan nínú orí ayé náà ojú ọ̀nà tó bẹ̀ lọ ibà lọ́lọ́ kálí wọn bàbá làbá lè ṣe wá lé tó ọ̀rọ̀ ìkìláàfù tá à ń sọ yìí tí èsì ọ̀rọ̀ àwàdà tí èsì ọ̀rọ̀ àrẹwà ó sẹ́ni tó là ń bẹ̀ òun náà ni yóò àpò ọ̀rọ̀ síbi hadithu tọ́lá ní ibi tá ẹni táwọn yẹn pé dáńsá péjọ nígbà kọ́ọ̀lù Abu Hurairah rẹ̀ ó ní à ẹni táwọn yẹn péjọ ti àbúrò rẹ̀ rẹ̀ ọ̀sà àbí ànábì sallallahu alaihi wasallam ó ní pàtàkì bá súnmọ́ bí tí àbúrò rẹ̀ wà tẹ́lifù tó dọ́dọ̀ àbúrò rẹ̀ àbúrò àbáwọn yẹn sọ̀rọ̀ àbáwọn yẹn sọ̀rọ̀ lọ́wọ́ ó ní pàtàkì ó wá ń sọ fún yín pé yá àbá ọ̀rẹ́ rà ìwọ àbú rẹ̀ rà gbogbo ń tọ́ sọ lèmi bá o ṣùgbọ́n èmi ní ìtòwò lẹ̀ gbé mi wá mọ̀tò náà tí mo fi wá tí mò ń wá káàkiri wá gbà ó ní hadith ní hadith mo fẹ́ kọ́ ọkọ mi ní hadith kan ní ó jẹ́ pé àdébí sallallahu alaihi wasallam àdébí sọ hadith yẹ fọ́ wa hadith riwari kìí ṣe pọ́ ọgbẹ́rẹ́ àti south africa ìwọ gẹ́gbà tó ọgbọ́ tẹ́ ọgbẹ́ làákàyè rẹ ọgbọ́ yé tẹ́ o tún wá mọ̀ta. àbúrò rẹ ní afáàlì ṣe tọ́lá bẹ́ẹ̀ dàrú bẹ́ẹ̀ àbúrò rẹ ní màá ṣe bẹ́ẹ̀ أحدثك حديثا na ịsa رسول الله صلى الله عليه وسلم ليس بيني وبينه أحد èmi náà máa sọ hadith kan fún ọ tó jẹ́ wípé ànábì sọ hadith yẹn fẹ́mi náà láàrin èmi àti ẹ̀jọ́ náà náà bí òun sẹ́nì kan láàrin èmi àti ẹ kò sẹ́nì kan láàrin bàtà lẹ́yìn náà. àbúrò rà fẹ́ bọ́ nù hadith fanasa bàbá sí bàtà àbúrò rà kàdá àbúrò rà kàdá kú. ṣèfọ́ yìí tọ́ yìí àbáwò àbáwò tó máa fọ́ àkọ́ nínú àwọn ọlọ́rọ̀ tó ti bára fàkọ́lá àbàlì abúlé ní yín sọ o hadithu ka hadithu máa ń sọ hadithu ìfọ hadàfàdé ìrọ̀sọ̀ sọ́lá fi hádà bẹ̀yìn hadith mo fẹ́ sọ fún ẹ níbi ó ti ń bi mí náà lànà lẹ́yìn lànàbí ti sọ̀rọ̀ ìfún mi hadith mo fẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ mi náà ti jókòó rè inú ilé ìyànàbí náà wà ń sọ hadith ìfún mi lẹ́yìn sàbáyé ni ọ̀rẹ́ ìnáwó àhà kò sí èrè kẹ́kẹ́ láàrin ìrìn àjẹ́ ọbẹ̀ tó bẹ́ẹ̀ nílé ìpàdásàgọ̀ ọmọdúnlábù. sibadiri wayari kó ní bá gbé àbò mìíràn musanfẹ́ musanfẹ́ tó ń bá a fáà kọ́ sọ hadithi ó hàtí ka hadithi hàtà fàmì fi rasulullah sallallahu alaihi wasallam hadithi sẹ èyí sọ hadithi fún ọgbà lábẹ́ bí náà sọ fún mi kò sí ẹ̀rẹ̀ nítorí ìlágbára hadithu chapter sọ fún mi para nígbà òjì ó ní afghan èyí sọ hadithi bẹ́ẹ̀ni rẹ̀ wáyà àbọ̀lẹ̀ ọkọ̀ sọ àti kí wá ní sọ fún ṣùfàyù àbúrò ní anábì sallallahu alaihi wasallam yóò kó àwọn èèyàn jọ ọjọ́ kìyàmá fún fẹ́ dájọ́ yóò dé fún fẹ́ dájọ́ ìbànújẹ́ ẹ̀rù yóò mú kálukú olùsọ ọlọ́run ní àwọn ẹni àkọ́tọ́lọ́ dájọ́ wọn àwọn mẹ́ta ni alákọ̀ọ́kọ́ nínú alùkọ́rìkù

yóò ní fàájú kádà wàkádà wàkádà wàkádà yóò lọ ah, mo ṣe báyìí mo dá lé kí ó lẹ̀ bẹ́ẹ̀ mo ṣe wá sáwọn èèyàn bẹ́ẹ̀ mo Allah subhanahu ta'ala amsa sọ pé ọlọ́run ó ní kàzẹ́bùtà gbogbo ń tọ́ sọ ìdúró lọ pa ọkọ̀ fà ẹni tí ṣe ń tọ́sọ ìlú ọ̀sọ́ àmọ́ lọ́ọ̀ ní kàzẹ́bùtà kátàbà ọlọ ọ kátàbà olè mẹlẹ àyíká tí bá dọ̀rọ̀ wáyà àti bí ìrọ̀lọ́wọ́

حتى طلقنا على نهجة بيضاء اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله قال تبارك وتعالى في قوله تعالى ليبلوكم أيكم أحسن عملا قال فضيل بن عياد رضي الله رحمه الله رحمة واسعة كان يقول إن الله سبحانه وتعالى لم يكن للعمل إلا ما كان خالصا صوابا فقالوا يا فضيل ما هذا خالصا صوابا قال إن الله عز وجل لم يقبل الأعمال إذا كان خالصا ولم يكن صوابا ولم يقبل إذا كان صوابا ولم يكن خالصا أما كان منها خالصا فهو لله وحده أما كان منها صوابا فهو وفق على سنة نبيكم صلى الله عليه وسلم عباد الله أخلصوا أعمالكم قال تبارك وتعالى من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ọkọ̀ ìfọ́nà tó sábà sùn lẹ́ẹ̀kan sí àtàlẹ́kùn jáde fún àdébí sallallahu alaihi wasallam àbúrò rẹ̀ ọ̀n bá ọ̀rọ̀ bọ̀ nípa ìmọ̀ hadith eléyìí mú dákú tọ́pẹ́ sọ fífa ibn ta'im rahmanallahu jami àti sọlá sọ yí pé wọ́n mọ̀ ẹni bá wọn ó dùn náà ẹni ẹlẹ́ẹ̀kejì rọ́jùlọ ẹnìkan àtàwùlọ́hùn máa rẹ̀ alákọ̀ọ́lá fún ọ̀rọ̀ jọ fún fọlọ́sí ṣùgbọ́n nínú ìsàlẹ̀ ọkàn rẹ̀ ọ̀nà fún Allah nìkan kò ṣe ìfúnrọ́dù lọ́yìn tààlà bìlìkọ́sì fi tọ́ à kìí ṣe ọlọ́run nìkan ní mẹ́lọ́kàn rẹ̀ ọlọ́run mú jáde lágbájá nínú àánú tí ọ̀pọ̀ mọ́ ìmúṣíọ́ mo kọ́rọ̀ yọ fún ọ gbọ́dọ̀ sí máa tẹ̀lé àá kọ́dà mo máa kọ́mọ́tà sí kọ́dà mo ń ṣe bẹ́ẹ̀ yóò kà gbẹ̀rẹ̀ aláṣọ máa tọ́jú kàdé àti àkìlọ́ lọ́pa pàkàtà lọ́wọ́ mọ̀láyìká mọ̀láyìká bọ́ọ̀lù ti sọ káwọn èèyàn lè máa sọ pé lágbájá àá òṣèlówó rúdìẹ ó sì ọlọ́run bá sallallahu alaihi wasallam ní wọ́n mú ọkùnrin náà náà ẹlẹ́ẹ̀kẹta pé ó lọ sí ojú ogun ẹ̀sìn ó sì kú bẹ́ẹ̀ ṣùgbọ́n sáàdì ọkàn rẹ̀ ọlọ́run náà wà ṣùgbọ́n tó wọn sọ pé lágbájá ọdún bẹ lọ́kẹ̀rẹ̀ táwọn ìwé lè máa sọ tẹ́lẹ̀ máa fi yìí ó ṣe ọlọ́run bá jẹ́ ọlọ́run mọ̀ sọ fún pé kàdápítà ó ṣe nítorí mi o ó ṣe ọlọ́run pàtó parí ọ̀rọ̀ ìfún àbúrò rẹ̀ ó ní fàdọ́rọ̀ padà sọ̀dọ̀ lẹ́sàn-án yájà ó ala rukbati àbí wàá fọwọ́ rẹ̀ gbá ẹsẹ̀ mẹ́yì faqala ya Aba Hurairah àbí nílẹ̀ Abu Hurairah sórí ulẹ́ẹ̀kà sàlátà àmì

huwa alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run ló ń dá ikú òun sì dàkálẹ̀ wà láyé ọlọ́run ló ń fi gbìlẹ̀ wò wá ní o liyabluwakum ó fẹ́ fi dá wa wò ayyukum ahsanu amala ó fẹ́ wo ta ni sẹ́ẹ̀rì ó dà jù nù wa ọ̀sọ̀ pé ayyukum ahsanu amala ọlọ́run ọ̀sọ̀ pé afẹ́ wo ta ni sẹ́ẹ̀rì ó pọ̀ jù rúbà amẹ́lẹ̀ sọ̀gí yẹn pẹ̀lúpẹ̀lú ní sẹ́tọ́ jẹ́ pé ìṣẹ́ kékeré báyìí àmọ́ sọ fẹ́ràn òní jà àmọ́ táwọn ènìyàn bá dáa ló sì wá pọ̀ lọ́rọ̀ orúkọ amẹ́lì kẹ́míìr mẹ́rìndínlẹ́ sọ́tẹ́ pọ́pọ́ sọ̀gírùkù níjà àní oṣù sọ̀dẹ́gẹ́ ìbádọ́lá akọlẹ́sẹ̀ níjà tọkùn ẹjá sàkófà àríyá wa ẹjá tún ọkàn wa ṣe pẹ̀lú ìfọṣẹ́ wa mẹ́fọ́ Allah subhanahu wa ta'ala wọ́n ní afọ́ àfọ̀dẹ́lẹ̀ ibn Iyad àmọ́ ẹ̀sọ́ tó bá ti ka ayà ìfáwọn ẹ̀rí gbé tọ́ inna Allah azza wa jalla ọlọ́run dáwà alákọ̀ọ́bá láti lọ nìlá lákùnrin àmẹ́l kò ní gbà kankan nínú iṣẹ́ illa ma kana àfihàn tó bá jẹ́ wípé èyí ń ṣe nítorí ọlọ́run nìkan sọ́ tó tó wá ṣe níbàmú bí àdébì ti ṣe sallallahu alaihi wasallam ibadallah ikhlasu kásàfọ̀ máa ṣe wa kó jẹ́ pé iṣẹ́ wa èyí tá à ń ṣe láti súnmọ́ Allah subhanahu wa ta'ala kọ́mọ jẹ́ nítorí ayé o kọ́mọ jẹ́ nítorí káwọn ẹlẹ́bà àmọ́ wa o kọ́mọ jẹ́ nítorí pé káwọn ẹlẹ́bà ọba ṣe àti jẹ́ o tó bá dàkẹ́ yá bẹ́ẹ̀ kò sí ọlọ́run ọba o

lábà bàbá ń bẹ́ gbà mí lé ó ní fa inni wàllá ó ní mo fọlọ́ ọ̀bá búra fún ọ bó o ṣe mọ̀ bó o ṣe súnmọ́ mi tó nǹkan bẹ tó àmàdé fi mọ̀ ọ́ lónìí òun náà ní wípé inú yàrá yìí mo parí ìdùnnà ashara alifakura khatmatan fi nínú yàrá yìí ẹgbẹ̀rún lọ́nà méjìlá alukurani ìní mọ́kànlá tí bẹ̀rẹ̀ ló pin nínú yàrá yìí ìtẹ̀lẹ́ tọ́lọ́ mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mo gbé pamọ́ fún ọ ó lè bá àjẹpọ́lọ́ nìkan ni mo ṣe fún kọ́ńbà àti jẹ́mi ìbáraẹ̀wá kúrò síwájú Allah subhanahu wa ta'ala ó jẹ́ pé nínú nǹkan tá a fi mọ́mọ́ ikhlas òun náà ti fa òun àmàl ká máa tọ́jú sí olóore wa díẹ̀ díẹ̀ ó mọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ aláǹtí káyọ̀ lè wà mọ́ fáǹtí náà ni ọkọ̀ àbúránì káyọ̀ lè bà mọ̀ òun ṣe zàkà gbogbo tá a bá ń ṣe ní ìjọsìn ájìnà sí àṣehàn ájìnà sí àwọn àlìyáwó àbí Allah subhanahu wa ta'ala ọjọ́ ọmọ sàlẹ̀ ìfọ̀ọ̀kan wa mọ́ bí àwọn rahman أراك أوكي إن لا مقبل قد جمده إن كان في الأمر بقية اللهم أرنا حق حقه وارزقنا اتباعه وارنا باطلا باطلا واسكب اجتنابه اللهم زكي انفسنا اللهم نسالك فيها الخيرات وترك المنكرات وحب المساكين اللهم كن لنا ناصرا ومعينا يا رب العالمين اللهم اجعلنا بقدرتك من عبادك المخلصين المخلصين اللهم اجعلنا بقدرتك من عبادك المخلصين المخلصين اللهم بقدرتك اجعلنا من عبادك المخلصين المخلصين انت تلقى قدير ولا حول ولا قوة إلا بالله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله لي ولكم إلا هو الغفور الرحيم